Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ǹjẹ́ nígbà tí Fẹ́sù dé ilẹ̀ náà, lẹ́yìn ijọ́ mẹ́ta ó gòkè láti Kesiara lọ sí Jerúsálẹ́mù. Àwọn olórí àlùfáà àti àwọn ènìyàn pàtàkì nínú àwọn Júù fi Pọ́ọ̀lù sùn, wọ́n sì bẹ̀ ẹ́. Wọ́n ń wá ojúure rẹ̀ sí Pọ́ọ̀lù kí ó lè ránṣẹ́ sí i wá sí Jerúsálẹ́mù. Wọ́n ń dènà dè láti pa á ní ọ̀nà ṣùgbọ́n fásitù dáhùn pé. a paul mọ́ ní kesaria àti pé òun ti kára òun múra àti padà lọ ní lọ́lọ́ yìí ó ní ǹjẹ́ àwọn tí ó bá tọ́ nínú yín kí wọ́n bá mi sọ̀kalẹ̀ lọ bí ìwà búburú kan bá wà lọ́wọ́ ọkùnrin yìí kí wọn kí ó fi í sùn. kò sì gbé àárín wọn ju ijọ́ mẹ́jọ tàbí mẹ́wàá lọ ó sọ̀kalẹ̀ lọ sí kesaria ní ijọ́ kejì ó jókòó lórí ìtẹ́ ìdájọ́ ó sì pàṣẹ pé kí a mú Pọ́ọ̀lù wá nígbà tí ó sì dé àwọn Júù tí ó ti Jerusalem sọ̀kalẹ̀ wá dúró yí i ká wọ́n ń ka ọ̀ràn púpọ̀ tí ó sì burú sí Pọ́ọ̀lù lọ́rùn tí wọn kò lè làdí Pọ́ọ̀lù sì wí ti ẹnu rẹ̀ pé. èmi kò ṣe ẹ̀ṣẹ̀kẹṣẹ̀ kan sí òfin àwọn Júù tàbí sí tẹ́ḿpìlì tàbí sí Késárì. ṣùgbọ́n fẹ́sùn fẹ́ gba ojúure lọ́dọ̀ àwọn Júù ó sì dá Pọ́ọ̀lù lóhùn wípé ìwọ à ń fẹ́ gòkè lọ sí Jerúsálẹ́mù kí a sì ṣe ẹjọ́ nǹkan wọ̀nyí níbẹ̀ níwájú mi bí. Paul sì wí pé. níwájú ìtẹ́ ìdájọ́ Késárì ni mo dúró níbi tí ó yẹ kí a ṣe ẹjọ́ mi èmi kò ṣe àwọn Júù bí ìwọ pẹ̀lú ti mọ̀ dájú ǹjẹ́ bí mo bá ṣẹ̀ tí mo sì ṣe ohun kan tí ó yẹ fún ikú èmi kò kọ̀ láti kú ṣùgbọ́n bí kò bá sí nǹkan wọn ní nínú ohun tí àwọn wọ̀nyí fi mí sùn sí ẹnìkan kò lè fi mí ṣe ojúure fún wọn mo fi ọ̀ràn mi lọ Késárì. nígbà náà ni Fésù lẹ́yìn tí ó ti bá àjọ ìgbìmọ̀ sọ̀rọ̀ ó dáhùn pé. ìwọ ti fi ọ̀ràn rẹ lọ Késárì lọ́dọ̀ Késárì ni ìwọ ò lọ. lẹ́yìn ijọ́ mélòó kan Agripa ọba àti Báníkè sọ̀kalẹ̀ wá sí Késárì láti kí Fésù bí wọ́n sì wà níbẹ̀ ní ọjọ́ pípọ̀ fẹ́sù mú ọ̀ràn paul wá síwájú ọba wípé. fẹ́líìsì fi ọkùnrin kan sílẹ̀ ní òǹdè ẹni tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wọn jù fi sùn nígbà tí mo wà ní jerúsálẹ́mù wọ́n fẹ́ kí n dá a lẹ́bi àwọn ẹni tí mo sì dá lóhùn pé kì í ṣe ìṣe àwọn ará róòmù láti dá ẹnikẹ́ni lẹ́bi kí ẹni tí a fi sùn kí ó tó ko àwọn olùfisùn rẹ̀ lójú kí ó sì rí ààyè wí ti ẹnu rẹ̀ nítorí ọ̀ràn tí a kà sí i lọ́rùn nítorí náà nígbà tí wọ́n jùmọ̀ wá sí i yìí èmi kò jáfara níjọ́ kejì mo jókòó lórí ìtẹ́ ìdájọ́ mo sì pàṣẹ pé kí a mú ọkùnrin náà wá nígbà tí àwọn olùfisùn náà dìde wọn kò ka ọ̀ràn búburú irú èyí tí mo rò sí i lọ́rùn ṣùgbọ́n wọ́n ní ọ̀ràn kan sí i ní ti ìsìn wọn àti ní ti Jésù kan tí ó ti kú tí Paul tẹnu mọ́ pé ó wà láàyè bí èmi kò sì ti mọ̀ bí a ti wádìí nǹkan wọ̀nyí mo bí léèrè bí òun fẹ́ lọ sí Jerúsálẹ́mù kí a sì ṣe ẹjọ́ nǹkan wọ̀nyí níbẹ̀ ṣùgbọ́n nígbà tí Paul fi ọ̀ràn rẹ̀ lọ Augustu pé kí a pa òun mọ́ fún ìdájọ́ rẹ̀ mo pàṣẹ pé kí a pa á mọ́ títí èmi ò fi lè ràn án lọ sọ́dọ̀ Kesari. Agrippa sì wí fún Fésù pé èmi pẹ̀lú fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ọkùnrin náà tìkára mi. ó sì wí pé. lọ́la ìwọ ò gbọ́. ǹjẹ́ ní ijọ́ kejì tí Agripa òun Bẹ́níkè wá ti àwọn ti ọ̀sán pípọ̀ tí wọ́n sì wọ ilé ẹjọ́ pẹ̀lú àwọn olórí ogun àti àwọn ènìyàn ńlá ní ìlú Fẹ́sù pàṣẹ wọ́n sì mú Pọ́ọ̀lù jáde Fẹ́sù sì wí pé. Agripa ọba àti gbogbo ẹ̀yin ènìyàn tí ó wà níyìn pẹ̀lú wa ẹ̀yin rí ọkùnrin yìí nítorí ẹni tí gbogbo ìjọ àwọn júù ti rọgbà ká mi ní jerusalem àti níhìn yìí tí wọ́n ń kígbe pé kò yẹ fún un láti wà láàyè mọ́ ṣùgbọ́n èmi rí i pé kò ṣe ohun kan tí ó yẹ sí ikú bí òun tìkára rẹ̀ sì ti fi ọ̀ràn rẹ̀ lọ augustu mo ti pinnu láti rán an lọ nípasẹ̀ ẹni tí èmi kò rí ohun kan dájúdájú láti kọ̀wé sí olúwa mi nítorí náà ni mo ṣe mú jáde wá síwájú yín àti pé síwájú rẹ Agiripa ọba pàápàá lẹ́yìn tí a bá ti wádìí rẹ̀ kí èmi kí o lè rí ohun tí èmi ò kọ ọ nítorí tí kò tọ́ ní ojú mi láti rán òǹdè kí a má sì sọ ọ̀ràn tí a kà sí i lọ́rùn.